gbé ọlọ́run ní àwọn agbé sórí àgbélébù báyìí àwọn mú èso wọn gbìsí lọ́bàá wọn wá ń kàn án wọ́n ń pariwo ọlọ́run ọlọ́run wá ń ké ha ìgbà tó wá gbé sórí àgbélébù tán láàrin àwọn olè méjì náà ti pa àwọn olè wọ́n sọ pé kí ló tó fi láàrẹ àwọn olè tún challenge ọlọ́run ẹgbẹ́ ogun ọmọ kan báyìí tí ò bá láàká ìmùsùlùmí lọ náà

tí ò lọ nínú làákàì intantori ẹ̀tẹ́ Christmas lè nínú tí wà mùsùlùmí yọ́ tẹ lọ ohun sí wọ́n gbà pé pàdébì yìí sáàdì tó gbà ní sẹ́pà Jesus ni ọlọ́ ni wà mọ́ sọ́lábúhù wà mọ́ kọtàlúhù wọn ò pa wọn ò kán má gbélébù bá lọ fáwọn lọ ọlọ́lọ́ ń gbé lọ sí sẹ́mọ̀ ní aláwọn sí ọjọ́ ọ̀bí wọ́n gbà kan bí wọ́n láwọn sí ọjọ́ ìbí Ọlọ́run ní 25 inú ìtẹ́ wá ń dùn òòkà sọ́tù mẹ́ríàmù ni òòkà tọ́lọ̀ bá ń sọ́nú sọ́tù mẹ́ríàmù ni òòkà wọ́n súwọ́rì nínú Kùránì tó pọ̀ gan tọ́lọ̀ ti ń sọ pé subhanallah bó lẹ́sẹ̀ máa ń fi ọmọ ti sẹ́mi Ọlọ́run ọba ma kana lillahi an ọlọ́ni mẹ̀kánẹ̀ nílá ìkó tọ́ fún ọlọ́wọ́ bá o kẹwàá sàpálọ̀ bá bímọ kọ̀ọ̀tọ́ ẹ gbọ́dọ̀ sọ́bẹ̀ mẹ́ sọbàhánà àkídàwà mùsùlùmí lélẹ́yìn àkínsẹ́lẹ́ bọ́ àkínsẹ́ kírísítíẹ̀nì àkínsẹ́ kíríyọ́ bóòlà sẹ́fẹ́ sọ́ra wa di kírísítíẹ̀nì báyìí náà bóòlà sẹ́ gbogbo kíni ní ìtọ́ àmìsẹ̀lẹ̀ ní pé ìwọ́n ma ń bí ìyà ọlọ́wọ́ bá because ọlọ́wọ́ ma bínú sí wa ní ìbínú ọlọ́wọ́ dẹ̀ ní tó bá gbáyẹ̀ mú hey ọlọ́wọ́ tẹ̀kù fitna la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́ni ẹgbẹ̀rú fitina o fitina ni ẹ̀yin ọmọ yawa nínú ẹ̀sìn Islam ẹ ó ti tó báyìí o ní gbogbo àwọn ìwà ibọ́ àti àwọn ìwà tó takò ẹ̀sìn Islam léyìí tí àwọn wò ẹ̀mẹ́gbà pẹ́pà sallallahu alaihi wasallam pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹnikẹ́ni tó bá lè kọ́ sí àwọn ìjọ kan tó ń ṣe bí àwọn kírísítíẹ̀nì tí wọ́n náà bá wọ́n ṣe gbọdún tán ṣe fahuwa minhum inú wọn wọ́n náà wà wọ́n náà tẹ̀rẹ̀ wọn lọ sóòrú ẹ̀ omi níjọ Tuesday gbogbo ọjọ́ sunday ẹjọ́ lọ ń gbọmi lórí òkè ọ̀dọ̀ bàbá afọ́jú ẹjọ́ lọ ń gbọmi ń bẹ́ ìwọ́n náà ní wọ́n ló wá o gbogbo ìtẹ́yẹyẹ ẹjọ́ wà ní o tó bá diyama kìyàmà ọlọ́ọ̀jọ́ gbẹ̀yìn dìde ni almaru ma man ahabba yawmal kìyàmà àwọn tó bá nífẹ̀ẹ́ sí wallahi àwọn tẹ́jọ dìde ní àti láàrin àwọn òsàgbèmí Ṣàngó ẹ̀ṣàngó ṣe dáadáa fún mi àrí àwọn tọ́tùlọ bá rẹ̀ ní o nítorí àwọn ẹlẹ́bọ ìwọ́nàbọ́ ṣe gbélé ilé ayẹ ẹlẹ́bọ lójú náà ẹlẹ́kìí ká bẹ́gbọ́ Allah subhanahu wa ta'ala ká mọ̀ pé inna dina inda Allahil Islam ẹ̀sìn ẹyọ kan tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run Ọba Islam ni o Ọlọ́run nígbà Christianity o Ọlọ́run nígbà Judaism o ọlọ́run ní gba òsí abọ́gibọ̀ pẹ́ o kò sí ẹ̀sìn kejì o àwọn ìyàwó ẹlẹ́sìn kejì kò sí tí ń jẹ́ bẹ́ o ẹ̀sìn kan péré ní bẹ lọ́dọ̀ o subhanahu wa a gbúdọ̀ fi àyè gba gbogbo pátípátí ẹ jẹ́ ká ní ìjà níbi ẹ̀sìn wáyé ẹ jẹ́ ká bìlì pé ẹ̀sìn wáyé ẹ̀sìn àpẹ́lẹ́ ni kèyí sẹ́sìn pé ẹ̀sìn tí ó jùmọ́ tí àti gbé ẹ̀kọ́ ẹ̀sìn àpẹ́lẹ́ ni ẹ̀sìn yóò pẹ̀lẹ̀ sí tí ò bá láàká ìmú wọ́n náà wó kí nàíṣẹ́ bọ́sẹ̀ kẹjú sí jésù lábẹ́lẹ́ bùtánà kìí sẹ́lẹ̀ mẹ́sàn ṣe yìí bá láàká ìmọ̀ ṣe yìí lọ yìí lọ ọlọ́kẹ́kọ́ ọlọ́bà bá gbélébù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala aidu àwọn tó jẹ́ kọ́ ọlọ́bà bá gbélébù a ti pé tó dáná sí in tó dá ní lọ́dọ̀ yìí àbíṣẹ́ tó dá kọ́lẹ́ sí tẹbánikì ṣe tó dá gbọ́lọ́lọ́ sí wọ́n wọ́n tí wọ́n ṣe tí ó dá ọlọ́sí wọ́n bá yìí ọlọ́sí lè lágbára láti mú wọn ọlọ́sí fún wọ́lẹ̀ kẹsùmọ̀ ṣe tí ó dá wọ́n sì fi kan ọlọ́ọ̀bá gẹ́gẹ́gẹ́ fún kí ní yóò adọ́ kódà àwọn mẹ́gbẹ̀lú àwọn christian gan wọ́n yí ṣe christmas ẹ̀ ọlọ́jẹ̀ tí mo rántí àwọn jehovah witness yí ṣe christmas àtàwọn mí nínú àwọn because àwọn ẹbí wípé kí ní yóò sínú ẹ̀sìn wa ẹ̀sìn tí wọ́n which means wọ́n smogbo rẹ̀ wọ́n ẹ̀sìn tí wọ́n náà ni initially kò se ń bẹ́ tó bá wà ń bẹ́ ní kan sí fún nínú bible tẹ́ tẹ̀lé bible yẹ sí christmas kérésìmesì ẹ̀sìn fún mi ẹ̀sìn fada christmas christmas tree ẹ̀sìn fún wa ń bẹ́ẹ̀ kárí gẹ́gẹ́ bá náà ṣe ń challenge àwọn musulmi kí mọ́lúdí ò sí nínú islam tó bá wà nínú islam ẹsí fún alùkù rání ẹsí fún alùsúnnà ṣe mú jẹ ká gbáṣẹ́ jẹ pẹ̀lú ogun àwọn kìíní and then last wá ní pé gbogbo òjò ní tí wọ́n ń ṣe báyìí bóòlà sí tí ribú wọ́n rìn tán wọ́n wá ṣe ribú kẹ́yìn ọlọ́bá ìtìsọ bá nẹ́bí pé wà ní tí àtàrù mọ́ fìlà àrùn ìdí lókà ń tẹ́bí lílá ọlọ́run tó bá lè òbí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n bẹ lórí ayé wọ́n sọ̀ọ́rù kó lójú ọ̀nà ọlọ́ọ̀bá ọlọ́run àtàrùhùn tó bá lọ púpọ̀ ní ayà tọ́lọ̀ ti máa ń sọ̀rọ̀ majority of the people majority nìyí ọlọ́ọ̀bẹ̀ kí ń ròyìn pẹ̀lú dáadáa ọlọ́run máa ń ròyìn majority pẹ̀lú pé alágbàkọ̀ ni majority o sí ò gbádìí sàlẹ́bì ní pé yàmà kìyàmà tó máa pín àyẹ̀ sí 100 100 ẹyọ̀ kan pé ní mọ̀ wà ní jẹ́nnà gbogbo yóò kò mọ̀ wọ́n náà majority wo majority owó iná ẹyọ one of hundred so majority náà bọ́lọ̀ sí dáyé inú nínú hikma ọlọ́ọ̀bá nínú wisdom ọlọ́ọ̀bá majority àwọn èèyàn alábòsí alágídí èèyàn burúkú náà sábà jẹ́ ni wọ́n mọ́tẹ̀lẹ̀ tó bá ti rí tó bá ti ní evidence ní kí wọ́n tẹ̀lé mọ́tẹ̀lẹ̀ majority ohun àbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kọ́lọ̀wà kò